إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فانه محمد صلى الله عليه وسلم إن شاء الله أتم تسواج لولي إذا ذكر نتنو مختصر زاد المعاج تتي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله تمشي التي إنه ترى الإمام ابن قيم الجوزية عليه رحمة الله أي تيامتي زاد المعاش وانت سواجه نفا ìlànà anábúwa muhammad sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò àti ìjọsìn anábúwa muhammad sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò wọ́n ni wà dúkìrà ánìhù annahu كان يقول حين يذهب للسفر لرى كتير wọ́n sọ nípa anábíwa muhammad sallallahu alayhi wa sallam nígbàtí ó bá dìde láti ṣe ìrìn àjò òun ni pé a máa sọ wípé allahumma ilayka tawajjahtu wa bika atasamtu allahumma kfini ma ahammani wa ma la ahtammu lahu اللهم زودني التقوى واغفر لي ذنبي ووجهني للخير أينما توجهت أثر لي كلنا فيها كجدي àwọn afáṣe sọ torí ẹ̀ àwọn náà ní lára nǹkan tí wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa sọ bó ti ẹ̀jẹ́ pé ìtumọ̀ rẹ̀ dá ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí a lè ṣe ìzọ́dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam authentically ṣùgbọ́n kí ni ìtumọ̀ eléyìí Allahumma ilayka tawajjahat ìrẹ́ Allah ọ̀dọ̀ rẹ̀ mo dojúkọ ọ̀bí kàkàsọ́mtì ìwọ ni mo sáájú اللهم اكفني ما أهمني إلي الله وبا tómi níbi nǹkan tó kàn mí tó jẹ́ nǹkan tí ó múmú láyà mi wà máa la àtàmúlá tómi níbi nǹkan tí kò múmú láyà mi náà aláhùmà zọ̀wé ní takọwá ìrí ọlọ́wọ́ bá fún mi ní ìbẹ̀rù rẹ ìpáyà rẹ واغفر لي ذنبي شافرج يشمي ووجهني للخير أينما توجهت gbogbo bí tí ń bá dojúkọ jẹ́ kí orí kó jẹ́ tèmi a ní ìtumọ̀ rẹ̀ dá ṣùgbọ́n ta bá ní káwò ṣe orílẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam èyí tó tẹ́wọ̀n wallahu alam kò ní pé hadithi قدمت له دابته ليركبها wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá fún ní dábà rẹ̀ ìyẹn nǹkan gùn rẹ̀ tán ti yí sí liyarkabaha nítorí kó lè bá gùn yaqul Ànábì sọ pé bismillah hina yada'u rijlahu fi rikab asọgbólóhùn bismillah ìyẹn gbà tí ó bá fẹ́ gùn dábà yìí fàyídà sáwàlá zahariya tó bá di pé ó gùn tán kọ́ọ̀lá yóò sọ pé alhamdulillah alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun nam ji o an bi àwọn egba wa o ni subhanalladhi sakhkhara lana wa ma kunna lahu مكرمين وإن إلى ربنا لمنقلبون ìtumọ̀ mímọ̀ ọlọ́run ọba ọba tó ṣe pọ́hùn náà ló tẹ̀ lórí bá fún wa àádá that is nǹkan kò yí wà máa kúnnà láwú mọ́kìrìnín a ń ṣẹni tó ṣe wípé ó ní ìkápá lórí nǹkan yìí láti lè tẹ̀yẹ lórí bá fúnra wa wa inna ila rabbina lamunqalibun dájúdájú ọ̀dọ̀ olúwa wa náà ni a padà sí thumma yaqul lẹ́yìn yóò sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah ثم يقول الله أكبر الله ثم يقول سلية wọ́n ní yóò sọ alhamdulillah lẹ́ẹ̀mẹ́ta yóò sọ Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta so yóò sọ alhamdulillah lẹ́ẹ̀mẹ́ta yóò sọ Allahu akbar yóò sọ lẹ́ẹ̀mẹ́ta thumma yaqul lẹ́yìn náà yóò wá sọ èyí tí a fẹ́ sọ yìí ipe subhanaka ní máa rí ọlọ́run ọba bọ̀láptù nafsi fàfúrlì innahu la yaghfiru dhunuba illa ant ní máa rí ọlọ́run ọba mo ṣe àbòsí fún ẹni ara mi fàfúrlì ṣàforíjì fún mi innahu la yaghfiru dhunuba illa ant kò sẹ́ni tí ó lè ṣe àforíjì ẹ̀ṣẹ̀ àyàfi èrè ọlọ́run ọba subhanahu wa ta'ala so yóò sọ eléyìí so yóò sọ eléyìí lẹ́yìn tí ó bá sọ èyí tí a ti síwájú tán so eléyìí jẹ́ nǹkan tí anábọ̀wà muhammad sallallahu alayhi wa tí a máa sọ so, وكان يقول أما صفي اللهم إن نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى أما صيبير الله أم بي لور نبي إن يجوعي البر والتقوى إششير تيما في أجوريره والتقوى إجنسي أو كتوشليوه tí a máa fi rí ojú rere wa min al-amali ma tarda rí ọlọ́wọ́ bá ṣe ń rọrùn fún wa iṣẹ́ tí rí ọlọ́wọ́ bá yọnú sí ṣe ń rọrùn fún wa láti ṣe Allahumma hawwin alayna safarana hadha rí ọlọ́wọ́ jíjìn rẹ̀ báwa ká kú aláhùnmá ń tọ̀ sàhíbò fi sàfàrò ìrí ọlọ́wọ́ bá ìwọ ni ẹni tó ń bẹ pẹ̀lú wa lórí ìrìn àjò yìí wal khalifatu fil ahal bákan náà ìwọ ni a fi ṣọ́ ilé wa tó ń ṣọ́ àwọn ẹbí wa àwọn ọmọ àtìyàwó aláhùnmá inni a'udhu bika min wa'tha'i safar ìrí ọlọ́wọ́ bá mú sáàdìẹ́ níbi ìnira téèyàn máa rí bí ní àjò waka abatil manzor bákaná àwọn ìrísí àti manzor that is sin tó ṣe wípé ó jẹ́ ìtí máa ba nínú jẹ́ tí ó ń jẹ́ kí ni inú dùn rí ọlọ́wọ́ bá mo sáàdìẹ́ bí káríru sin bẹ́ẹ̀ wasu ilmin qalab fil ahli bákanáà padà sí aburú mo bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ṣọ́mi níbẹ̀ májẹ kó jẹ́ ti tèmi níbi ọmọ àtìyàwó àti almal dúkìá ọ̀yíbá rọ́jọ́ akọ́làhún tó bá padà sínú ìlú tó ti travel yóò tún sọ àwọn nǹkan tí a kà yìí wazad yóò wá fi kún a ìbòún تائبون عابدون لربنا حامدون أتين الداريدي láti ìrìn àjò wa bákanáà à ń túbá níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó lè ṣẹlẹ̀ níbi ìrìn àjò yìí ààbìdúnà lè rọ̀bínà bákanáà ń fi olúwa wa hamidun adẹ̀ndúpẹ́ fún Allah subhanahu wa ta'ala yóò so eléyìí ní àfikún èyí tí a kà síwájú so ilé jẹ́ a ìtí anábuwa muhammad sallallahu alaihi wasallam a máa ṣe tí ó bá ń ṣe ìrìn àjò náà àwọn kan mí bẹ̀ tó ṣe rí pé àwọn ìgbàwá ní tí wọ́n fi kún ṣùgbọ́n èyí tí a fi lọ gbogbo àwọn ibi tí wọ́n fi kún yẹn ní so a lè sọ direct ní ọ̀nà tí ó ń bẹ nínú sunan àtàwọn ìyẹn sunan Abi Dawud àtàwọn àní náà wọ́n ní anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kana idha stawa ala ba'irihi kharijan ila tó bá ti gun nǹkan gun rẹ̀ kabbara salatan يوشي الله أكبر لميتا ثم قال يواصلني سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلب اللهم إني أسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا اللهم اطوي لنا البعد اللهم أنت الصاحب في السفر والخليفة في الآل والمال وإذا رجع قالهن وزاد في إن عائبون تائبون عابدون لربنا حامدون سئلي أجاء إقبوات بن سنن أبي داود سؤال وزن جاء وياك جاء جاء بكنا نينو سنن أبي داود otu tún bẹ ní ẹgbà wá tí wọ́n gbà láti ọ̀dọ̀ Ali radiyallahu so ẹni ìkanú àwọn tí wọ́n gbà wá oríṣẹ́hìtò aliyan radiyallahu anhu mo witness áàdì kọlọ̀nba kó bá ẹnu sí ọ̀hún tí a dìdá bá wọ́n mú nǹkan gùn kan wá fún falamma wada'a rijlahu fi rikab ìgbà tí ó di pé ó gbé ẹsẹ̀ rẹ̀ lórí nǹkan gùn qala bismillah ó ní bismillah falamma tawala dhahriha ìgbà tó di pé ó gùn tán qala alhamdulillah ó ní alhamdulillah ثم قال لن يوفقي سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون ثم قال الحمد لله ثلاث مرات لن يواصل الحمد لله ني أميتا ثم قال الله أكبر ثلاث مرات وصو الله أكبر لأميتا ثم قال سبحانك إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يكفر الذنوب إلا أنت أصو إليه ستواو إدباوا tí al-imam ibn qayyim bákaná muhammad ibn abdullahi tí wọ́n mú wá ẹgbàwá ti ti ali òní tó súnmá so ẹgbàwá ti ibn umar òní nǹkan tí a kà sókè ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ń tọ́ka sí nǹkan kan náà wípé anábíwá muhammad sallallahu alaihi wasallam tó bá ń ṣe ìrìn àjò a máa ṣe àdúrà tí a ṣe yìí so torí wípé ìrìn àjò nǹkan tó ṣe wípé ó nira ní nǹkan tó ṣe wípé ó nira ní so èyàn àtàdí ọlọ́run bá subhanahu wa ta'ala níbi ìrìn àjò yẹn láti dáàbòbò yẹn láti ṣọ́yìn náà tí ọlọ́run bá subhanahu wa ta'ala ó bá sọ wípé ìtò ń kádàrà òun ni pé kí nǹkan kan ṣẹlẹ̀ síyàn àbí kéèyàn gbábẹ̀ lọ yóò protect yàn ṣùgbọ́n bá ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé nǹkan kan ó ṣẹlẹ̀ síyàn kò sí tíyàn lè ṣe lórí ẹni àbí tó yẹ pé ibi téyàn ó bá lọ náà nìyẹn kò sí tíyàn lè ṣe lórí rẹ̀ ṣùgbọ́n anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam afẹ́ká máa mú al-asbab òun náà ni kí a máa ṣe ń tó yẹ ká ṣe táwa bá ti ẹ̀ ṣe ń tó yẹ ká ṣe tí nǹkan bá wá rí lọ́nà ní a ní qadarullah wa ma sha'a fa'al so ìṣe tí a nábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam òun ni kó ṣe wípé tí ó bá ń ṣe ìrìn àjò kí ó máa ṣàdúà kó tó di pé ogun nǹkan àgùn rẹ̀ so tó bá dẹ̀ ṣe ìrìn àjò tó bá tún dé yóò tún sọ tó sọ yẹn náà yóò tún fi kún èyí tí a kàgbẹ̀yìn so ká gbìyànjú láti àìlé náà tẹ́yìn ò bá ṣe ìrìn àjò tó ṣe yí pé èyàn kẹfẹ́ gun kan gùn láti ibìkan síbì kan ni ó sì dá ká sọ subhanalladhi sakhkhara lana hadha wa ma wa inna ila rabbina la munqalibun káṣì sọ débẹ̀ yẹn tó bá ṣe pé àkànfẹ́ gun nǹkan nínú ìlú àti afẹ́gun mọ́tò afẹ́wọ mọ́tò ní àdúgbò àbí nínú ìlú táwa tí ó ń ṣe pá ń ṣe ìrìn àjò ṣùgbọ́n tá bá ń ṣe ìrìn àjò ká fi kún èyí tí ó tẹ̀lé allahumma inna nas'aluka fi safarina hadha albirra wattaqwa wa min al'amali ma tarda اللهم أول علينا سفرنا هذا وادفع عنا بعدا اللهم أنت صاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال في الأهل والمال سوكي أشنيه سوى شيء أن travel kúrò nínú ìlú tí a wà ní tí a bá wá padà sílé náà a tún sọ similar thing tí a wà fi kún gbólóhùn a ìbòrò ta ìbòrò àábìdúnà lè rọ̀bìnà hamidu so eléyìí ó jẹ́ nǹkan tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ti máa ṣe bóyá ṣe gbọ́wá títí Ali radiyallahu anhu àbí títí Abdullahi bin Umar so ìta bá ṣe ní méjèèjì èyí tí kò sí tí kò lọ wọ́n ni wa kana huwa wa ashabuhu idha alaw as-sanaya iṣẹ́ tí Ànábì sallallahu àtàwọn sábẹ́ òun ni tán bá gun ibi tó ga kabbaru wọn agbọ́nà ọba tóbi wa idha habatul awdiyata tí wọ́n bá wọ̀bí valley àdìsí àwọn bí tó lọ́lẹ̀ sàbáhù wọ́n ṣe subhanallah so ilé lára nǹkan tí ó dá torí ẹ̀ àwọn afá àmọ́ sọ èyàn fẹ́ èyàn go plane plane fẹ́ fò so kíyàn gbọ́lọ́wọ́n bá tóbi apart from àdúrà tí a sọ ìbútẹ̀ jẹ́ pé ó ń bẹ́nu àwọn àdúrà yìí náà ìgbọ́lọ́wọ́n bá tóbi so bákan náà ti pé ní bá fẹ́ láǹdì náà tó di pé ó ń lọlẹ̀ èyàn ṣe àfọmọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala وكان إذا أشرف على قرية يريد دخولها يقول ونسي عن أبو محمد صلى الله عليه وسلم تبارك أنسما إلوك تفوه أما سكي اللهم رب السماوات السبع مقبير الله rí ọba sọ́nà méjèèjì wọ́n máa adlanna bákaná èyí tí wọ́n ń bò dàtí gbogbo tó ń bẹ ní orí ilẹ̀ wàrọ́bí wàrọ́bà àrùdíyìn àtàbí gbogbo ìrọ̀ ọba tó nílẹ̀ méjèèjì wọ́n máa aklanna àti tí wọ́n gbèrú wàrọ́bà gbogbo ìwọ ọba àwọn alùjẹ̀nù wọ́n ma àbúláìnà bákanáà ìwọ ni ọba gbogbo nǹkan tí wọ́n ń sọnù náà wọ́rọ̀bà bí i mo pe ìrẹ́ ọba atẹ́gùn wọ́n ma zaraina àti gbogbo nǹkan tí wọ́n ń gbé asálùkà khayra ààrí ìkọrìyà mo ń bè lọ́wọ́ rí ọlọ́wọ́ ọba orí tó ń bẹ nínú ìlú yìí wọ́n khayra ààrí àti oore tó ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ ń bẹ wa khayra ma fiha àti oore tó ń bẹ nínú ìlú yìí wa a'udhu bika min sharriha musadiri ọlọ́wọ́n bá níbi aburú ìlú yìí wa sharri ahliha àti aburú àwọn tán bẹ ń bẹ wa sharri ma fiha àti aburú gbogbo tí ó ń bẹ ń bẹ sọlé anẹ́bìsọ̀lá àmàsọ́ tó wá fẹ́ wọnú ìlú kan a tí ó bá travel ó ní tí máa sọ ibi tó ń travel lọ tó bá tó fẹ́ wọ náà yóò tún sọ ilé tí a sọ yìí sọlé iná kagbìyànjú láti máa àbí láti máa ká lẹ́yìn ẹ wọ́n ní wàkánà yẹ́ sùúrù rúbà ìyá anẹ́bìsọ̀lá àtẹ́lám tó bá di pé ó ti kúrò ní ìlú tó ti kúrò nínú ìlú àwọn ìwọ̀n olóko mẹ́rin a máa dí wọn kù sí méjì waqala umayya bin khalid umayya bin khalid sọ pé inna nali salat al-hadar wa salat al-khawf fi a rí ìrun al-hadar lé that bí kákí irun zuri ráka mẹ́rin irun asun ráka mẹ́rin irun ìṣáì ráka mẹ́rin àrí eléyìí wasalatul khawf bákan náà irun ìbẹ̀rù àrí eléyìí náà nínú alkùrán tọ́lọ́wọ́ bá ṣàlàyé bí wọ́n ṣe kí irun ìbẹ̀rù wala náà sọ́látà safar ṣùgbọ́n ààrin tẹ́ǹpẹ̀ ní ibn umaru ní ìrẹ̀ ọmọ ìyá mi inna Allaha ba'atha muhammadan ọlọ́wọ́n ọba gbé muhammad dé ní òjíṣẹ́ wala na'lamu shay'an àwọn òmàn kankan fa innama naf'alu kama ra'ayna muhammadan sallallahu alaihi wasallam yaf'al ìtàbárí muhammad sallallahu alaihi tó ń ṣe làwọn ṣe kí ni túnmọ̀ eléyìí òun wípé ah, ẹni yìí ń sọ wípé a mọ̀ pé bá ṣe mọ́ kí irun lélé yìí bákanáà irun alkhawf ọlọ́wọ́ bá sọ yẹn fún wa nínú sóràtù nìsá tí a bá ń bẹ níbi ìrìn àtàwà ń bẹ níbi tẹ́ẹ̀tì ìbẹ̀rù bá ṣe kírun àti èyí tí ó máa jẹ́ nafsu àwọn arkan àwọn orígun oorun alèmọ́lẹ̀ kí bá ṣe ń kí tàbá ń bẹ ní stéètì ìbẹ̀rù so eléyìí aláwọ̀bá subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa èyí tí a mọ̀ sí salatul khawf bákanáà ìrun titilé tààtìmọ̀ ìrun ìyà àjò kí ló dé tó ṣe wípé àndírun kù ìtẹ́niyàn tráì láti béèrè lọ́wọ́ Ibn Umar yẹn a ṣe ìrìn àjò kò ń ṣe pá ń bẹ̀rù kò dẹ́ ṣe pé à ń bẹ nílé orí ìrìn àjò láwà wáì tí à ń dínú kù ààrẹ lẹ́yìn nínú alkùnrán so abdullahi mumaru wọn sọ fún wípé àwa ni agbàtìláàmù ni ẹni tọ́lọ́ndẹ̀ ẹ̀rán náà ni ànábíwa muhammad sallallahu alaihi wasallam in tó bá ṣe láàṣe irú nǹkan tí ẹni òun náà béèrè lọ́wọ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam béèyàn kan ṣe béèrè lọ́wọ́ òun náà ẹniyẹ béèrè lọ umar umar wa ní tó ń béèrè lọ́wọ́ mi èmi náà ti béèrè lọ́wọ́ anábí sallallahu alaihi wasallam rí pé kí ló yẹ tàn dínú fàkùbálù sọ́dọ̀kátà tààrà àti ọlọ́wọ́n bá ṣe fún yín ẹgbà so bóyá ẹ̀ǹbẹ lórí ìrìn àjò tí ìbẹ̀rù ń bẹ́ẹ̀bẹ̀ ni àbí kò sí ìbẹ̀rù kókó ni wípé tẹ bá ń bẹ lórí ìrìn àjò ẹ̀ẹ́dìrún kù sí méjì ìyẹn àwọn ìrún olóko mẹ́rin ẹ̀ẹ́ sọ di ìrun olóko méjì sọ àfáàní wa kánà min adìyí sallallahu alaihi wasallam al-iqtisaru ala al-farj so lára nǹkan tó jẹ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam òun ni pé ìrun ọ̀ràn yẹn nìkan ló máa ń kí tó bá bẹ lórí ìrìn àjò ولم يحفظ عنه أنه صلى السنة قبلها ولا بعدها illa sunnat alfajiri walwitri kò sí ẹ̀rí wípé ànábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó kí náfílà before ìwọ̀n ọ̀ràn yẹn àbí náfílà after rẹ̀ abára sọ̀rọ̀ ń pa àwọn tàtọ́rọ tí ànábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ń ṣe àwọn rawatib ìyẹn rákà méjì or mẹ́rin after raka méjì lẹ́yìn maghrib méjì lẹ́yìn isha bákanáà raka méjì before àsùbá eléyìí ni wọ́n pè ní kí ni arrawatib anamisọ́lásán a kí raka mẹ́rin before asiri ṣùgbọ́n kò sí lára wọn rawatib so kánúsọ̀lásán wá kí àwọn rawatib yìí lam yuhfaz anhu annahu صلى السنة قبلها ولا بعدها إلا سنة الفجر والوتر أي في ركعة الفجر نكا أتي وتر نكا النبي صلى الله عليه وسلم من كتب شيء إن ولكن لم يمنع من التطوع قبلها ولا بعدها فهو كتطوع المطلق لأنه سنة راكبة للصلاة ṣùgbọ́n yóò túmọ̀ sí pé a lè yan náfílà lè fọ́ àwọn ọ̀ràn wọ̀nyí dàti ta bá ń bẹ lórí ìrìn àjò aṣèlè yan náfílà ṣùgbọ́n àwọn ràwá tìlù yẹn anábìsọ̀lá tàbí kò fi ń kì so eléyìí òun ni tó nílẹ̀ látọ̀dọ̀ anábìsọ̀lọ́mọ́ àlejì wọ̀sálà èyí ló fàtó jẹ́ pé abdullahi anhu radiyallahu anhuma a máa sọ ìgbà tó ráwọn èèyàn kan tí wọ́n ń yan rawatibu before after àwọn ẹ̀rùn tí adárúkọ yẹn ó ní law kuntu musabbihan la atmamtu èyí tí màá fi sọ pé màá kí àwọn rawatibu yẹn màá bẹ̀gọ́ kúkúrú mi pé ní mẹ́rin kí mo dírù kù tí mo sọ di méjì tí mo tún wá ń lọ yan rawatibu yẹn máa kí zúnú ráka mẹ́rin máa kí ánsùn ráka mẹ́rin máa kí ìṣáì ní ráka mẹ́rin sọlọ́jẹ́ pé wallahu a'lam èyí tó tẹ́wọ̀n òun ni wípé a kì í yan rawatib sábà ń bẹ lórí ìrìn àjò lẹ́yìn ráka àtàlfàjírí nìkan then wítúrù anábì sallallahu a máa kí tó bá ń bẹ lórí ìrìn àjò ṣùgbọ́n yóò túmọ̀ sí pé yìí ò lè ṣe tàtàwà míì ṣùgbọ́n ìta ló so mọ́ ìrun bí síta ti ṣàwọ́lì ṣe so mọ́ Ramadan anábi sallallahu alayhi wa sallam kò kí ń yan àwọn rawatibu yẹn o ma ń fi wọ́n lẹ̀ náà ẹni tó travel láti lọ ṣe hajj àbí umra ara àwọn èèyàn ẹlòmí ò yan rawatibu ẹlòmí ò ní yan rawatibu bó ti ẹ̀jẹ́ pé jùmúrù àwọn àfá wọ́n gba ìpé kéèyàn yọ̀rọ̀ wá tí yẹn òun ló dáadù ṣùgbọ́n tá a bá ní kí a lọ pẹ̀lú ìṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam kò kí yàn bẹ́ẹ̀ ni Abdullahi bin Umar radiyallahu anhu òun náà sọ wípé èyí tó ń ní wà lọ́dọ̀ àwọn sàhábà míì tó pé wọ́n a máa yàn ṣùgbọ́n ibi tó tẹ́wọ̀n lọ́dọ̀ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam pé lam yuhfaz anhu wọ́n a rí kí o ma ya tàtà àwọn rawatibu yẹn so eléyìí òun ni nǹkan tó ṣe wípé ó bá mọ̀ jù ṣùgbọ́n bára wọn tí wọ́n yìnyàn a nílé lórí wọn rẹ̀ nítakùn wọn one ara wọn àtàrù látọ̀dọ̀ àwọn sàábé ni ọ̀rọ̀ tí ọ̀gọ̀rọ̀ àwọn àfá àwọn jùmúrù tí wọ́n mú ni tí wọ́n dó lé lórí ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n jù wallahu alam òun ni kéèyàn máa ń yan àwọn ọ̀rọ̀ wá tí bù yẹn ṣùgbọ́n àwọn nàwáfíì ní láti irun òru náà kò bá máa bẹ lórí ìrìn àjò وثبت عنه أنه صلى يوم الفتح ثماني ركعات ضحى قل إذن باتيان صلى الله عليه وسلم مكة ó kí rákà mẹ́jọ ní ìrun jùhá pẹ̀lẹ́ yìí ó sọ fún wa wípé àwọn ràwá tí bù yẹn òun ni ò kí ń kí ṣùgbọ́n ó lè kí àwọn nàwà fìlú ní wakana min adìyí sallallahu alaihi wasallam salata tatawo ala rahilati lára ìmọ̀nà nábi sallallahu alaihi wasallam òun ni kókí tatawa lórí nǹkan so ìyẹn tó máa ń bẹ lórí ìrìn àjò a máa kí tàtàwó rẹ̀ lórí nǹkan gun rẹ̀ regardless of ibi tí ó bá dojú kọ wàkánà yíò mi ò fi rúkú èyí níbi rúkú rẹ̀ anábi sallallahu alaihi yóò ṣe iṣẹ́ ẹni tó ń rúkú lẹ́ni tí ó ń ṣe jẹ́ṣọ́ ipò ń rúkú وكان إذا أراد أن يرتحل قبل أن تزيد الشمس أخر الظهر إلى العصر في نبوة محمد صلى الله عليه وسلم في أبا فبرة ṣíwájú kí oòrùn tó yẹ kúrò ní àtàrí àti zifọ́ àtìkò zúrù afkara zúrù ilẹ̀ al'asir yóò dìlé zúrù di asiri torí wípé ìrìn àjò rẹ̀ ó wá bí fọ́ zoro faizazalat tó bá ṣe pé òun ti yẹ kúrò látàrí àti àsìkò zuru ti wọlé kọbla yẹ̀rtàhílá ṣíwájú kó tó gbéra sọ́lá zuhra yóò kí zoro sọ́mà rọ́kì ilé wàkánà ìdá àjẹ́lẹ̀ òsèyí afẹ́rẹ̀ magrib tó bá ṣe wípé ó yára ń bí ìrìn rẹ̀ ìrún magrib yóò dìde rẹ̀ hátà ẹ̀ṣmà bẹ́yìn ha wà bẹ́yìn ìṣà yóò dìde rẹ̀ di àsìkò ìṣà tí ó fi lìkí méjèèjì pọ̀ wàlám ìpé kó ṣe jámù tó bá ṣe wípé ó ń gun nǹkan tàbí tí ó bá ń lọ wàlá hálà nùzúlìyè bákanáà nígbàtí ó bá dé ibì kan tí ó bá ti ṣe bí ẹ ní fẹ́tẹ́ díẹ̀ ń bẹ́ ṣùkọ́ alóhun ọ̀ṣẹ́ jámọ́ kò sí lára ìlànà rẹ̀ so eléyìí kò túmọ̀ sí wípé èèwọ̀ ni láti ṣe ṣùgbọ́n ni tánàbíwa Muhammad sallallahu alayhi wa sallam tí bábà máa ṣe so eléyìí òun tí àfáàṣe lálàyé fún wa níbi so ìrìn àjò rẹ̀ bánẹ̀sọ́lá àtàmṣe máa ṣe bẹ́ẹ̀ni bódẹ̀ ṣe máa kírù bó ṣe mọ̀ yẹn náfílà níbẹ̀ lélé náà lára àwọn nǹkan tí àwọn àfá tí wọ́n máa gbéyẹ̀wò òun ni ọ̀rọ̀ kọ́sùrù tí a sọ nígbàtá nígbà muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe ìrìn àjò kò sínú ìṣe tí anábi sallallahu alaihi wasallam kó kọ̀mplíìtì irun tó bá ṣe ìrìn àjò that is àwọn irun olóko mẹ́rin yẹn á dín wọn kù sí olóko méjì ìṣe tí rẹ̀ nìyẹn so ló jẹ́ pé kò sí àdífì kan tó lálàáfíà látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam tó sọ wípé tó bá ń bẹ lórí ìrìn àjò ó máa ń ṣe itmam ó máa ń kọ̀mplìtì ìrun rákà mẹ́rin ní rákà yóò ṣe kọ́sùrù rẹ̀ ní zuri yóò kí rákà méjì asiri yóò kí rákà méjì ìṣá yóò kí rákà méjì ni tó rin ilẹ̀ ṣùgbọ́n àwọn àfáà ní ìgbà wípé èyàn lè ṣe itmam that is èyí tẹ́ máa fi ṣe kọ́sùrù ẹlè kí zuri rákà mẹ́rin ẹlè kí afrinà rákà mẹ́rin ẹlè kí ìṣáì ní mẹ́rin so wọ́n gbà wípé kò sí nǹkan tí ó burú ń bẹ ṣùgbọ́n ká máa ní èwo ló dájú wọ́n gbà pé kéèyàn ṣe kọ́sùn òun ni tó dájú àwọn àfáà ní ìgbà wípé ká ṣe kọ́sùn ọ̀ranyàn ni ẹni tó wá lọ ṣe ìtìmáàmù bí ẹni tó ṣe wípé ó kírun zúù ìrákà mẹ́fà ni bí ẹni tó kírun ánsì ìrákà mẹ́fà ni bí ẹni tó kírun ìṣá ìrákà mẹ́fà ni so ló fi jẹ́ wípé àrínú àwọn sàhábà ẹni tó tako wípé à ń ṣe ìtìmáà ṣùgbọ́n súnnà tó rinlẹ̀ òun ni pé anábi sallallahu alaihi wasallam kí zúù ìrákà méjì ánsì ìrákà méjì ìṣá ìniraka méjì tó bá ń bẹ lórí ìrìn àjò ilé iná rẹ̀ ní tó dá kéèyàn ṣe ṣùgbọ́n ní tó bá kí nraka mẹ́rin a lè sọ pé kò nírun a lè sọ pé kò nírun bí àwọn àfáà ní ìṣe sọ wípé rú èèyàn bẹ́ẹ̀ kò nírun torí pé ó khalafa ìntí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ti máa ṣe ní ìrìn àjò náà lára rísìn tí yíò lè sọ pé wọn ní òun ni pé ó láti ọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha ipé wọ́n ṣe itmam àti wọ́n kíraka mẹ́rin ní ìrìn àjò bákaná ó lọ́dọ̀ osman bin Affan radiyallahu anhu ipò náà ṣe itmam ní Mina nìkanú àwọn àsìkò hajj ìgbà tí usman radiyallahu anhu tó ṣe isman tó kí ráka mẹ́rin fún zuhur ráka mẹ́rin fún asiri ráka mẹ́rin fún isha abdullahi bin mas'ud radiyallahu anhu kò wà comfortable pẹ̀lú nǹkan tí usman ṣe bó ti ẹ̀jẹ́ pé usman láwọn hajj tó ti ṣe before ó mọ̀ kíkọ́ tù ní mìíràn ṣùgbọ́n ní ìrìn àjò tí ó ṣe yẹn lára àwọn ìrìn àjò gbẹ̀yìn ó bẹ̀rẹ̀ sí ní ṣe itman so Usman radiyallahu anhu ìṣẹ́lẹ̀ Ibn Mas'ud kò wà comfortable pẹ̀lú nǹkan tí ó ṣe ipe rákà méjìlá ní sọ láàrín ọmọ so ipe nǹkan yìí ni kò wà ókè ṣùgbọ́n wọn ọmọ kéwú òun gan ó máa ń kírun lẹ́yìn ẹni tó jẹ́ àmírù almùmìnì àmírù àwọn mùmìnì ìyẹn Usman tó bá kíráka mẹ́rin Ibn Mas'ud náà bá kíráka mẹ́rin yẹn àwọn tí wọ́n ń sọ fún wípé ankarta ala ẹni nǹkan tí Usman ń ṣe yẹn wà ókè thumma sallaita ẹ̀rẹ̀ tún bá kírun èsì tí mú masudu fọ́ ni pé alkhilafu shari that is kama takorawa kama bárawa ṣe fanfa shari ó wà worst mo ṣe kírun pẹ̀lú ẹ̀yẹn ó tẹ́ ìsìn yẹn wà seva ó dẹ̀ mú ìrẹ́pọ̀ wá ju pé kí n sọ pé mo fẹ́ takò so alkhilafu shari kí ní mo fẹ́ ṣe tó yàtọ̀ sí títí ẹyẹ ni ìtòwọ́sù àwọn jùmúrù àwọn àfá wọ́n ní eléyìí sọ wípé ìtìmọ́mù kí ń ṣe haram tó yí pé haram ni ibi masudo ṣe kí kò ní bá kí ó túnmọ̀ sí wípé al-ìtìmọ́mù jáyìí a lè ṣe ìtìmọ́mù a lè kọ̀mplìtì ráka mẹ́rin ta bá ń bẹ lórí ìrìn àjò a lè kọ̀mplìtì ráka mẹ́rin ta bá ń bẹ lórí ìrìn àjò ṣùgbọ́n alkọ́sùrù afdal ká ṣe kọ́sùrù òun ló dá torí pé òun ni ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kò sí nǹkan tó burú ta bá ṣe ìsìmáàmù náà bákanáà Aisha radiyallahu anha òun náà ṣe ìgbàtí Urwa bin Zubayr radiyallahu anhuma tí ó narétì fún àwọn èèyàn ipé Aisha ṣe ìsìmáàmù níbi àwọn ìrìn àjò kan àwọn aníkílò fàá tó fi ṣe ìsìmáàmù tó rẹ̀ mọ̀ pé kí ni sórú àwa ní ta'awwalat kama ta'awwala usman ó ṣe kí ni òun náà ṣe tàwílù irú yìí tí usman radiyallahu anhu ṣe so orinlẹ̀ lọ́dọ̀ aisha orinlẹ̀ lọ́dọ̀ usman radiyallahu anhuma wípé wọ́n kí ìrun arìnrìn àjò pé ní rákà mẹ́rin bó ti ẹ̀jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu gẹ́bó ṣe ń bẹnu Bukhari àtàwọn tí hadithi mi ó ń sọ fáwọn ọmọ kéwú rẹ̀ ipé laita haddi min arba'i raka'atin raka'atani mutaqabbalatani ó ní mo wish kò ṣe pé raka mẹ́rin tí mo ń kí lẹ́yìn Usman yẹn kọlọmbangba raka méjì so ibi tó ń fíìlì wípé káwọn ṣe bánábi ṣe ṣe yẹn ni tí ọkàn ń balẹ̀ lérò ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó ń bá kí tẹ́ẹ̀ni àwọn ọmọ kéwú fi sọ fún pé ìwọ tó sọ pé lẹ́tà hazmin arba ìràkà àti ìràkà àtàn takọ̀bàlátàn dàti bí ẹni pé o àpúrùbù nǹkan tó yí ó ń ṣe ó dẹ̀ ń bá ó dẹ̀ ń ṣe kọ̀ntú láti máa bá kí ló fi wá sọ pé kí ni alkhilaf shar kí a máa bára wa fa nǹkan àbí ká máa bó lórí fa nǹkan lórí irú nǹkan báyìí sharru sọ gẹ́bí ta sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n ní ká ní pé ọ̀ràn yàn ní rákà méjì yẹn ni ibi mọ̀sùlùmí ní ṣe kí ni kò ní bá a kí ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ ìwó ló dáa jù ní òun ló fi ń bá ló fi ń bá a kí náà kí wọ́n ní reason tí Usman yìí kí rákà mẹ́rin lẹ́yìn pàtó ṣe pé ń tán ti mọ̀ọ́mọ̀ ní pé gbogbo ájì tó ṣíwájú tó ṣe gẹ́gẹ́ bí amir àwọn mùsùlùmí tó ń lídìí wọn lọ ájì gbogbo ájì tó ṣe rákà méjì ní ma kí ní mímìnà wáyì tó wá kí mẹ́rin ní ìrìn àjò eléyìí alimami bin qayyim àtàwọn afáàmí wọ́n try láti mú ọ̀rọ̀ tí àwọn afáàmí sọ wá lórí ta'awulu àbí ta'awilu tí Usman tí ó ṣe gẹ́gẹ́ bí Urwa bin Zubayr ṣe sọ pé ta'awwalat kama ta'awwala usman aisha ṣe ta'awilu àbí ta'awul bí usman náà ṣe ṣe kí ni ta'awul ta'awwala àbí awwala méjèèjì wọn máa lò so ṣùgbọ́n tó bẹ́ẹ̀ bí hadith yẹn ibi asari ní pé ta'awwala kama ta'awwala usman náà àwọn àmì sọ wípé torí wípé kò kìí ṣe ọ̀ranyàn ni ipe káwọn kí báyìí náà dàtí kò ń ṣe ọ̀ràn yẹn ní káwọn kí méjì káwọn fi àwọn èèyàn wípé àwọn lè kí ní kíní àwọn lè kí ní mẹ́rin so ìkànnì yẹn àwọn míì sọ wípé torí pé Usman radiyallahu anhu ó ní Makka ni torí pé ti di Makka so òun ló fa tó fi ṣe kéde tó fi ṣe itmam so pé hadithi kan wá tó sọ yí pé ẹni tó bá fi lè ta àhálà tó bá fi lè lọ ṣe tó lọ márì ní ìlú kan yìí oní fal yóò ti máa sọ́láàtà kó mọ̀ pé ìrùlẹ̀ ṣùgbádìí fi hàn lálàáfíà so wọ́n mú àwọn oríṣiríṣi ó fẹ́ tó bí rízìn bí mẹ́fà tí wọ́n ń wo ipò lè jẹ́lé ipò lè jẹ́lé ṣùgbọ́n wallahu alam èyí tó súnmọ́ lẹ́jù oníkásọ ipé torí pé kò kí ń ṣe ọ̀ràn èèyàn torí pé kò kí ń ṣe ọ̀ràn èèyàn ni so ta bára ẹni tó ṣe wípé ó ṣe ìtìmọ́ àlèlè mọ́ so contrary ti tí àwọn àfáà ní wípé ọ̀ràn èèyàn ní kákí kọ́sùn ta bá ń bẹ lórí ìrìn àjò so

sọláàtì safar wọ̀bákí àti sọláàtì hadar ipé ìrun ìgbà tí ó kọ́ bẹ́ẹ̀ ráka méjì méjì ni so ìrun fàzídà fi sọláàtì hadar títí lé wọ́n ṣe kí ni wọ́n fi kún wọ̀bákí àti sọláàtì safar títí ìrìn àjò orí mi ní ráka méjì méjì so ṣàlè gbọ́yé tí pé ọ̀ràn yẹn ni kí wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ àbágbọ́yé bẹ́ẹ̀ ṣùgbọ́n òun fúnra ẹ̀ ni ó ṣe itmam tó túmọ̀ sí wípé a sì lè tú pé títí sáfàrù yẹn o méjì náà ni ní istihbaba ṣùgbọ́n tí yẹn bá kí ní mẹ́rin ó sì lọ náà so eléyìí jẹ́ lára àwọn nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ ìpẹ́ni tó bá márì nínú ìlú kan ó ti di aráàlú yẹn dàti tó bá mari tó sté síbẹ̀ tí ó gbéyàwó lọ síbẹ̀ nísìnyàn kan travel lọ sí bí i Ìbàdàn àtèkó ó níyàwó níbàdàn ó níyàwó lẹ́kọ̀ọ́ ṣe irú èyàn nísìnyí tó wá dé Ìbàdàn tí ó lè mọ́ ṣe kọ́sùrù so ẹn tí ọ̀pọ̀lọpọ̀ máa sọ ní pé kò lè ṣe kọ́sùrù torí pé ó ní áhàlù níbàdàn ó ní áhàlù níbàdàn ó níyàwó ní Ìbàdàn ó dẹ̀ ní ìyàwó lẹ́kọ̀ọ́ àbí Èkó ló ń gbé so kò lè ṣe kọ́sù lọ́nà méjèèjì àbí káti ẹ̀múlù tó jìnà ká mú bí lọrin so kò lè ṣe kọ́sù ní ààyè méjèèjì ṣùgbọ́n tó máa ń bẹ ní in between ó ti kúrò ní Èkó kò rẹ̀ tí wọnú Ìlọrin ó wá fẹ́ kíwù ó lè ṣe kíwù ó lè ṣe kọ́sù ṣùgbọ́n tó bá ti wọnú Ìlọrin kò lè ṣe kíní kò lè ṣe kọ́sùrù mọ́ torí pé ó ní áhàlù níbẹ̀ ó níyàwó níbẹ̀ so ẹni tó bá láwọn òbí ń kọ́ òun wà lẹ́kọ́ àwọn òbí ẹ̀ wà ní Ìlọrin ṣe àásọ wípé ilé ló wà ilé iṣẹ́ kalalbani alayhi rahmatullah wọn a máa sọ bẹ́ẹ̀ ìpé ẹni tó ní òbí ní ìlú tí ó lọ jẹ́ tó òbí ẹ̀ ń gbé bí ìgbà tó wà nílé náà ni ṣùgbọ́n á ní kò ní ṣe kọ́sùrù tó bá débẹ̀ tó ń gbójẹ́ pé kí ni òun gangan fún rẹ̀ ò ṣe kí ni kò gbé ìlọrin gangan èkó ló gbé ṣùgbọ́n tó báwọn òbí rẹ̀ ṣì ń bẹ ní irú lọrin yẹn ṣùgbọ́n ní ìgbà tó ń bẹ nílé náà ni torí pé tó bá débẹ̀ yóò feel at home yóò wà comfortable bí ó ṣe wà comfortable nígbàtí ó ń bẹ nílé so ọ̀rọ̀ safar èrùn kọ́sùn bẹ́ èyí tí àwọn afá lọ́rọ̀ púpọ̀ lórí rẹ̀ ni so ṣeṣe kẹtàwù nígbà mí kí èyàn kan kó wọnú ìlú rẹ̀ kí ó lóun fẹ́ ṣe kọ́sùrù àbí kí ẹlòmí lóun ṣe kọ́sùrù torí pé ti wà nínú ibi táwọn pẹ́rẹ́ǹtì ń wá àbí ìyàwó òun wà ń bíbà yìí so èyí tó tẹ́wọ̀n wallahu alam òun níbẹ̀ ó ti wà ń lé ìyẹn ló tẹ́wọ̀n ṣùgbọ́n ẹlòmí àwọ pé agbọ́tí ìyàwó bọ̀títà àwọn òbí yẹn kò rí lè lọ sọ̀rífà páwọn òbí ń gbélú kan kò túmọ̀ sí pé tó ń bá dé nílùú yẹn àwọn ò ní ṣe tọ́sùrù bẹ́ẹ̀ so masala tó ṣe pé àtìláàfù fi àṣà ìgbì ẹnu àwọn àfókò lórí ẹ̀ ṣùgbọ́n kò ṣe nǹkan tá a máa lè mọ́ra wa lé lórí nǹkan tí ó bá wà convincing fún ẹni kọ̀ọ̀kan wa ó lè lò ó so kọjẹ́ bí ẹṣe jẹ́ wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa No. okay jáde àwọn ọ̀sán ìdí ọ̀sán orí àwọn ẹ̀yà àti ìjàwọ́gbà ìbéèrè o ni pé ẹni tó ṣe yí pé ó ń gbèkó ṣùgbọ́n ó ní ilé ní ìlú kan bóyá ìlú yẹn gẹ́gẹ́ ni wọ́n ti bí ó dẹ̀ mọ́ ń lọ sí ìlú ìlú yẹn ó dẹ̀ nílé ń bẹ́ẹ̀ nígbà tó bá ti nílé ń bẹ̀ so ó ti di ara lé so ìyẹn clear dáadáa so tí yẹn bá ti ní ilé ní ìlú kan tó ṣe pínyàn lè dé sí ìdílé so ó ti di ọmọ ìlú yẹn nìyẹn àti ó ti di ẹni tá a sọ ikú tó bá dé ní ìlú yẹn o kò lè kí kọ́sùrù ó ti délé so tó bá tún ayẹ́ pé àwọn òbí ẹ̀ ń gbé bẹ́ẹ̀ náà so tuntun fi gé fọ́ọ̀tì náà ni so kò jẹ́ bó ṣe jẹ́ ọláwà rẹ̀ ok náà jambo kakọ̀ báyìí ohun méjì nítorí pé a ṣe ìrìn ṣe a lè ṣe lẹ́yìn bẹ́ẹ̀ a lè ṣe é ṣùgbọ́n ànábì wa muhammad sallallahu alayhi wasallam, sallam tó bá ṣe wípé ó ń ṣe ìrìn àjò tí ó bá dé pé ó tẹ́tù àbí ká ní ó try láti ní stopover so to say so kò ní ṣe jámù yẹn ó máa dúró kí àsìkò èrò tó next kó dé yóò wá kìí láti ákí ìrun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ gbọ́dọ̀ ẹ pé ó sì ń rìn lọ náà ni tó ṣe pé àsìkò òun wá tó yóò ṣe kíni yóò ṣe jámù yẹn ìyẹn zul àti asri àbí magrib àti ishan gbọ́dọ̀ kó fẹ́ sinmi so kò ní ṣe jámù àbó ti débi tó ń lọ ṣe tẹ́ǹtì kò ní ṣe jámù ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè ṣe jamro nífi mo lọ sí lọrin mo dé lọrin mo kí zoo ṣé kí n tó kí atri so ìyẹn ni anamsọlá apẹlámù sábà torí pé ó ti ṣe nùzúù so ló bá tó jẹ́ pé ẹni tó bá ṣe hajj lápèjúwe nínú ìná anábí ó ṣe jámù zuri àti atri ókí zuri lásìkò rẹ̀ ókí atri ní àsìkò rẹ̀ ìṣáì ókí lásìkò rẹ̀ mọ́gbí ókí lásìkò rẹ̀ pòròpóyé tó kó jẹ́ pé kí ni ó ń ṣe kọ́sùrù bó ti ẹ̀ jẹ́ pé kọ́sùrù nìna ṣe kọ́sùrù sáfàrù ṣe torí ìrìn àjò ní àbí kọ́sùrù tó jẹ́ ti ti ànótòkù nítorí ṣe aj ẹlẹ́ẹ̀nà àpókò lè rórí bàtí ṣe gbogbo ẹni tó bá ti ṣe aj ní Mínà wọ́n gbọ́dọ̀ ṣe kọ́sùrù àbí torí pé wọ́n jẹ́ arìnrìn àjò ni wọ́n fi ṣe kọ́sùn eléyẹnu àwọn àkókò lè lórí ṣùgbọ́n tọ́mà nípa níbi ṣe kọ́sùn ní mìíràn ni sẹ́díbẹ̀ tó wá lọ sí mìíràn tó wá sọ pé ó ń ṣe itmam so kò lọ pẹ̀lú tánàbí ṣe bó ti ẹ̀jẹ́ pé ó lọ pẹ̀lú nǹkan tí Usman bin Affan radiyallahu anhu ṣe ní àsìkò gbà kan nínú khilafa rẹ̀ mo rò pé àárín ẹ̀kẹ́ so iṣẹ́ tí rẹ̀ ni pé kò ń ṣe jámúrò tó bá jẹ́ pé kí ni ó ṣe lùzúù dàtí ó sẹ́tù àbó ká ní pé ó tẹ́ ṣùgbọ́n tó pé ó ń kọ̀ntínú ìrìn àjò yẹn bó ṣe kí ó ń kọ̀ntínú tó ń lọ so ó lè mú ákìrì wá sí àsìkò zúù àbí kó dìlé zúù di àsìkò àsìrì ṣùgbọ́n tí èèyàn bá ṣe jámù náà ẹ̀ẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ́ fẹ́ ṣe tàbá tíráàbù báyẹn ni pèpè ó lè jẹ́ pàṣẹ fẹ́ tẹ́ nílùú yẹn o ṣùgbọ́n àfẹ́sọ́pá ṣe kí zuri katari antoni wà ṣe ó rọ́n ààrẹ sọ pé ó rọ́n ṣùgbọ́n it's not the best kákí irun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀ nígbàtà ti fẹ́ stay nínú ìlú yẹn for some time yẹn òun ni tí ó bá tún náà mojú ọláwà rẹ̀ wọ́n ti téèyàn bí. náà ah, tàbá sọ pé ìrìn ní ahàlù olórin ahàlù ìyàwó àti ọmọ na àwọn òbí wa náà wọ́n lè kún wọn sí abẹ́ áàlù wa ṣùgbọ́n the first person kọ́kọ́ wà nù áàlù tọ́mọ́ áàlù àrọ́jú òun náà ni zawjatuhu ìyàwó rẹ̀ then àwọn ọmọ so wọn a wọnú ẹ àwọn òbí ẹ náà lè ṣe kíni ó lè wọnú ẹ so ẹni tó ní ilé ní Ìlọrin bóyá ó lọ síbẹ̀ tí ó bá jẹ́ pé kí ilé yẹn ó mọ́ ń sùn ní ibẹ̀ kan ṣe pó kàn kọ síbẹ̀ pé òun gba rẹ́ǹtì ó mọ́ ń sùn síbẹ̀ tó bá lọ sí ibẹ̀ so gẹ́bí ta sọ irú èèyàn bẹ́ẹ̀ ó ti di ara ibẹ̀ yẹn náà ni òun náà ti di lára àwọn ará ìlú yẹn so kò ní ṣe kọ́sùrù tó bá ti débẹ̀ so uh, wallahu náàbí tó kọ̀rẹ́tì o ní pé ẹ̀ṣà ìrìnàjò ara lè ní ìlú yìí níbẹ̀ yẹn ẹ̀dẹ̀ndé síbẹ̀ ẹni lé ń bẹ̀ àwọn òbí ń bẹ̀ ń bẹ̀ ẹni tí ò lójú <laughs> so ṣe àwọn náà ní ilé yẹn tó ṣe dé síbẹ̀ Ah, Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ọmọ sọ wọ́n ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé wọ́n kánà maridon ah, aw ala that is ó ń lórí ìrìn àjò so ẹni tó ṣe pé that is difficulty ma wà ń bí nǹkan yẹn bọ́dá ló ṣe pọ́kẹ́ ó bọ́ sínú ilé rẹ̀ bí ó gan fún ẹ̀mí ó dẹkọrétì ilé ó ṣe gbogbo ẹ̀ tí ó sùn lórí bẹ́ẹ̀dì ẹ̀ dáadáa ni ní ní títí pé ni ìlú mi mo wà èmi mo ní léyìn kò ṣe pé mo rẹ́ǹtì ẹ̀ sókẹ́ ni ẹwà ti lè kó ní musafiru ní òun so kí ní ẹ̀ kò ní sáùndì dáadáa torí pé ìlú tó wà ìlú ẹ̀ ni so ó nílé ń bẹ̀ tó ṣe pé kò ṣe pé rẹ́ǹtì ẹ̀ so bóòlù yìí fẹ́ pẹ̀rẹ̀ ní musafiru so ṣé kà mọ́ sọ yí pé àwọn àlá sáfàrin ṣùgbọ́n tá a bá wo from ọ̀rọ̀ yẹn gangan fún rẹ̀ ó ṣò pé kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lú pé èèyàn ní fọkànbalẹ̀ dáadáa níbi nǹkan yẹn so pé rúrin àjò bẹ́ẹ̀ èèyàn máa ń sọ wípé òun ó ṣe ìrìn àjò téyìn ò ní fọkànbalẹ̀ ń bẹ̀ téyìn ò tẹ́tù dáadáa ìrìn àjò yẹn la máa ń sọ wípé a ṣe kọ́sùrù kò ń ṣe ìrìn àjò tó ṣe pé a máa fílà kóòmù irú ni àjò bẹ́ẹ̀ àkò ṣe ìrìn àjò tá sọ wípé a ṣe kọsùrù ní so ọ̀dẹ́ bí ó ṣe jẹ́ so gẹ́bí wo sọ náà wípé ẹlòmí àárí àwọn ọmọ ẹ̀yà ẹlẹ́jọ travel papọ̀ inú ìlú wọn lẹ́wà ṣùgbọ́n torí pé òun ò gbélé àwọn òbí ẹ̀lẹ́ máa ní sẹlòmí so ṣùgbọ́n tá a bá ní in terms of uh, conviction èyí tí ó wà mọ́ convincing òun ni pé ìlú tí àwọn ìyàwó yẹn wà so yẹn ti clear ṣùgbọ́n ìlú táwọn òbí wà tẹ́yìn òbí rẹ̀ ṣùgbọ́n àwọn òbí yẹn nílé ń bẹ́ tó igbá lè dé kọ́dọ̀ wọn so bí ìgbà tó ṣe pé yẹn wà nílé náà ni ọláwà àmì ọ̀tún Nam ọ̀rọ̀ kashidamu dé na sọ̀rọ̀ àti àti zuri àti afri àbí magrib àti shah kò ń ṣe ìrìn àjò nìkan ìrìn àjò lè ṣe jámù ìṣẹ́ lè fi jámù pọ̀ kó ṣe àti jẹ́ pé jẹ́ new excuse new excuse so a rí pé abdullahi bin abbas radiyallahu anhuma ó ní jama rasulullah sallallahu alaihi wasallam bayna zuhr wal asr wa bayna al-maghrib wal isha min ghairi khawfin wala ṣe jámù láàrin zuhr àti asr ó ṣe jámù láàrin maghrib àti isha kò ń ṣe pé wọ́n wà ní tẹ́ẹ̀tì ìbẹ̀rù wàlá mọ́tọ̀ kò dẹ̀ ń ṣe pé kí wàlá sáfar níbi ẹgbàwá kan níbi ẹgbàwá mi wàlá mọ́tọ̀ kò ń ṣe kójú rọ̀ àbí kò ń ṣe pé wọ́n ń bẹ lórí ìrìn àjò tó túmọ̀ sí pé tí òjò bá rọ̀ àbá ń bẹ lórí ìrìn àjò àbí ìbẹ̀rù ń bẹ èyàn lè ṣe jámọ́rù bẹ́ẹ̀ náà dóòrò wàlá àti ìṣá náà hadith yẹn ni lára àwọn tí wọ́n gbà wá Jabir bin Zayd Abu Sa'sa ó ń sọ wípé bí jámù sórí ni that is ó dìlé ẹ̀rùn ápì lápẹjúwe ìwọ̀n zuru yóò dìlé rẹ̀ the last hour rẹ̀ tó bá máa fi kí á sì ti wọlé yóò wá kí ápì tí ẹ bá ń wo àálò ṣe jambo ṣùgbọ́n jambo sórí dàti imaginary jambo òní tó ṣe in actual sense ó kírun zúrì ní àsìkò rẹ̀ ó dẹ̀ kí áfìrì ní àsìkò rẹ̀ àsìkò ti zúrì áfìrì wákìtì ló fi kí ti áfìrì ó kí ní awọ́lù wákìtì so bí òun ṣe tú nǹkan ẹnìyẹn so torí ẹ̀ ó wá kú ká sọ pé òkè arí ẹ̀rí fún jamu ní safar ipa nàbí ṣe jamu rí bó tẹ̀jẹ́ pé àwọn hànàfíà àwọn ògbà jamu kankan ju jamu àràfà àti muzdalifa lọ tí a bá ń bẹ ní ìlú táwọn hànàfí tí wọ́n wá àbẹ́yìn tó bá ń lo mọ́lá àbí wọn ẹ̀fẹ́ ṣe jámù láàrin zúrà tàá mẹ́rìnbà àti ṣàwọn ní tó ń jọmọ́ lẹ́yìn ní àràfà bẹ́ẹ̀ ma ti ṣe zúrà àti asiri papọ̀ then magrib àti isha tẹ́mà àti ṣe papọ̀ so gbogbo gbogbo ma ti ní ànábì ṣe jámù wọ́n máa tún sí jámù sórí àwọn máa tún sí jámù so gbogbo hadith tẹ́ bá mú wá ìbánabi combine zura tàbí ó combine magrib àti isha wọ́n ní jámù sórí ni orò pé àárín ẹ̀klẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanabila àti àwọn malikiya àwọn gbà wípé jámù ń bẹ fún òjò tó bá ṣe pé mọ́gírìbà ti ṣáì òjò rọ̀ lálẹ́ ẹ̀ṣẹ̀wọ̀n pé lásìkò mọ̀ ẹni gbogbo ayé máa dúdú tí ó bá ń ṣe ìmọ́lẹ̀ oṣù pa nǹkan kamara wọn ni òjò tún wá rọ̀ tí wọ́n bìí pọ̀nyẹ́ lè mọ̀ ṣubú so wọ́n gbà kan lè ṣe jámù mọ́gírìbà ti ṣáì torí òjò dẹ́yìn tí gbogbo àwọn bí mọ́ọ̀dù kankan ti kúnlẹ̀ táwọn èèyàn lè mọ́ rélulẹ̀ so ọgbà ẹ̀ torí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe bẹnu mọ́ àtọ ìmáàmù Malik àwọn olórí wọ́n máa ń ṣe jámù láàrin Maghrib àti ṣá tí òjò bá rọ̀ Ibn Umar radiyallahu anhu àdẹ̀mà ṣe jámù pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olórí ní àtìkù gbà yẹn ṣe lẹ́yìn òun ló fàtó jẹ́ pé àwọn Malikiya àti àwọn Hanabila tẹ́bálẹ̀ ṣe jámù ní zuri àti asri magrib àti ṣá asọ́rí ìsúrí àti asìl nítorí òjò wọ́n á ní kó wà pàmísíwú tí gbogbo àjíṣẹ́ fẹ́ kó wá lórí ọ̀rọ̀ ó ṣe jámù yẹn ní pàtàkìlá àjíṣẹ́ àbúṣàṣà ẹni wọ́n á tún sí ké jámù sórí báwọn ànàfíà ṣe máa sọ làwọn náà ṣe máa sọ ṣùgbọ́n wọ́n gba títí magrib òun ni pé àdíjẹ àbúṣà sáàyẹn in tó ń gbọ́ yé níbi ẹ̀gbà wá lòun sọ Abdullahi bin Abbas radiyallahu anhu kò sọ wípé jámù sùúrì ni àbúṣà sá òun ló tú bẹ́ẹ̀ so in tó sọ nípa ń sọ láti jama'a bayna dhur wal so èyí tó tẹ́wọ̀n jù òun ni wípé a lè ṣe jámù láàrin zura tààsì tí òjò bá rọ̀ bá a ṣe lè ṣe láàrin maghrib àti ṣáì tí òjò bá rọ̀ eléyìí ni ráyì alimamu shafi alayhi rahmatullah tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní iná dẹ̀ mú nínú àwọn tí wọ́n jẹ́ àwọn alìmọ̀sòrò lára wọn ṣe gbùnbá ṣe kùnrùsèmí ṣe kàlàbá àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kankan ni pé òjò náà ń sọ kò ń ṣe fífẹ́ òjò àbí òjò tó ń rin nítìí ẹmọ ara ọmọ ìyá mi nítìí òjò kan ọ̀rá ń fọ́n ń fọ́n díẹ̀ díẹ̀ ẹjá ṣe dákù iṣù yẹn lè láàrin àwọn àfá àkọjá bá àṣìfọ́ kékeré mú yẹn kò ń ṣe òjò tó kàn ń fọ́n òun là ṣe dámú òjò tí ó tutù aṣọ tó fẹ́ máa fi láti ìwẹ̀ débẹ̀ yẹn ẹ ti wà soaked òjò yẹn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ tí òjò bá ṣú tó jò ṣú tó ṣú gan ṣáàlè torí ìyẹn ṣe jámú ààlè ṣe jámú nítorí ẹ ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ń bẹ lórí rẹ̀ ni so lọ́pùnà tí ó jò bá tí ìbẹ̀rẹ̀ ní máa rọ̀ ó ti ń sin ààlè ṣe jámú so ilé ẹjẹ́ kí a take note òjò tí máa rọ̀ àṣekiri tó bá rẹ̀ ń fún díẹ̀ díẹ̀ náà ààlè ṣe jámú ààlè ṣe jámú tó wá ń fún díẹ̀díẹ̀ so ọ̀rọ̀ pé bóyá òtútù mú tó tútù bá mú kí n wọ ṣúrẹ́tà sọ́láti ayẹ̀lọ tó ààrẹ ṣe jámù nítorí yẹn náà o ń fẹ́ atẹ́gùn tó ń bí àwọn nǹkan oríṣiríṣi so eléyìí àwọn afá aláàrẹ ṣe jámù torí rẹ̀ torí àwọn nǹkan tí ó ń gbé bí ó ń fẹ́ òkúta àbúnfẹ́ yẹ́pẹ̀ nǹkan kàmọ́ra wọn yẹn so ṣùgbọ́n torí òtútù àríṣìdámú so insha Allah àdàdú ìbáyé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà mẹ́kí ní íńtánẹ́ẹ̀tì kò gbádùn